tí bá béèrè owó lọ́wọ́ tí ẹ bá ní ẹ sọ fún mi pé ẹ fún mi ẹ wá fún mi ní fake money. èmi fún yín fake money. mo wá lọ fún èèyàn tí mo fẹ́ fún èmi ò tètè mọ̀ pé fake money ni láti àná tí mo ti náwó fún wọn ẹ wá worú ìtìjú tí mo rí gbà lẹ́nìí bàbá yẹn nà mí bẹ́ẹ̀ ni kò fẹ́ pa mí lórí fake money tẹ́ fún mi. ọkùn bí kí ló mú ìtẹ̀lẹ̀ àánú gbà bí ilẹ̀kùn ọkọ̀ ẹ jọ ọlọ́sẹ̀ mi mo kó bá yín ni. ọ̀rẹ́ yín ṣòro ṣe bọ̀dá yìí o irú kí lélẹ́yìí ó kì í lẹ́nu ló ń sunkún wáyé kí n ya yín lówó tí n bá fún yín lówó ẹ̀ níyà Sunday o kò dáa o kò ṣe kinní kan o. ìkẹ́ mọ́kú tó pa yín oore mo ṣe yín. ọ̀rọ̀ burúkú tó wà lẹ́nu yín náà nìyẹn ẹkún wo lẹrí tó wà lójú mi nígbà tí mo á béèrè wo lọ́wọ́ yìí. ẹ sunkún sẹ́yìn náà ń dẹ́ nira. wo lẹrí tí mo fi nu ojú mi. aṣọ yín lẹ fi ń fún mi wáyé. ni mo fi nu ojú o lẹ́yìn fi yọ fake money. ọ̀rẹ́ mo ṣe yín kẹ́mi lọ nù. ọ̀rẹ́ ni mo ṣe yín. èmi ò bá yín fa wàhálà nine hundred naira change tí mo kó wá fún yín òun ni kẹ́ ẹ kó fèmí tó ti yẹ yín sìn ọgbọ́n tẹ̀ ń dá nìyẹn tẹ́ fi ń ṣoríire àbí oríire lèrè kẹ́ ẹ̀ ń ṣe àbí ní èjì yẹn ìbílẹ̀ ìgbẹ́ ti kọ́lé. ṣé ẹ rí owó tẹ̀ ń béèrè yẹn èmi ti fi sọ̀gbọ́n lọ. mi ò gbọ́. a ní mo ti fi sọ̀bẹ̀ ọgbọ́n lọ. ọgbọ́n lọ màá jẹ́ kẹ́ ẹ mọ̀ pé èèwọ̀ yín ni ẹ ti jẹ èèwọ̀. èmi ò jẹ wọ o. ọgbọ́n lọ tẹ́ jẹ wọ́n ti kà fún yín pé gbọ́dọ̀ jẹ́ ẹ ti jẹ èèwọ̀. wọ́n bí wọ́n ṣé òkè tálíkà ni mí mi ò lówó lọ́wọ́ o mi ò kí ẹ̀ kò sí nǹkan tó fẹ́ bàjẹ́ nú ayé mi gbogbo nǹkan tó gbé sílẹ̀ tó gbé lójú tó bìlí ìpò ìdájọ́ ojoojúmọ́ nú ẹ̀ máa dàrú. ìyá sọ́dẹ̀ máa já ibi ìwó tó bá fún mi náà ọdún náà ṣe mo rò pé lè lo pè. máa já ibi ìwó tó bá fún mi náà ọdún náà ṣe mo rò pé. ẹ jẹ́ tó ìkà yà wọ́n. máa fẹ́ lọ́dún mi náà ṣe. ó yà ìwọ bá rí ìwọ lọ. ọdún yẹn máa jẹ́ àrí ẹ̀